ṣe wà ẹ̀yin tèmi èmi ni Kaywise tí ìnagijẹ mi jẹ́ drama boy. Boy aka Òkìkí aka king of the street aka aka aka you already know. Òkìkí um, ṣùgbọ́n ah. orúkọ mi gangan ni Òkìkí Ayọ̀rìndé Òkìkí ni mò ń jẹ́ o ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun. born in Lagos and. wọ́n bí mi sí Èkó mo jẹ́ òṣèré olùgbé olórin jáde olóòtú mo tún jẹ́ oníṣòwò. I'm a businessman. Um, um, yes, èmi Minoni. ni. Jíjẹ́ ìlú mọ̀ká ẹni ẹ̀yẹ ẹni táyé ń fẹ́. Ah. Being in the industry, I think the èyí tó dára níbẹ̀ òun náà ni pé wà ní olólùfẹ́ tó pọ̀. people that don't know you from anywhere but they just like your music àwọn ènìyàn tí kò mọ̀ ẹ́ níbi tó pọ̀ yóò fẹ́ láti gbórin ẹ ẹ wọ́n máa fẹ́ràn irúfẹ́ ènìyàn tó jẹ́ tàbí ohun tí wọ́n máa ń rí lórí ẹ̀rọ ayélujára á ṣílẹ̀kùn ibi gíga sílẹ̀ fún ẹ nínú okòwò. èyí ni àǹfààní díẹ̀ bí mo ṣe sọ also are gbogbo wa lèèyàn wà ní ìdojúkọ àwa pẹ̀lú náà a ní nǹkan tá a máa ń là kọjá ṣùgbọ́n tí a kì í fi hàn síta fún àwọn olólùfẹ́ wa torí àwa ni wọ́n ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ní ọ̀pọ̀ ìgbà a máa ń ní ìpèníjà tiwa pẹ̀lú ohun tí kò dára nìyẹn tí a kò sì lè fi hàn síta gẹ́gẹ́ bí ìlú mọ̀ọ́ká. because we are so-called celebrities so that's just the clothes around it but. ní gbogbo ibi bó ṣe rí nìyẹn o èmi ni DJ KYS, mi ò dẹ̀ lè sọ ìgbà tí mo wà ní kékeré mo mọ̀ wípé màá dín ńlá ṣùgbọ́n mi ò mọ̀ wípé ọ̀nà yìí ni nígbà mìíràn tí mo bá jáde síta àwọn ènìyàn máa ma pariwo orúkọ mi Kwise Kwise ayọ̀ mi ló jẹ́ ṣùgbọ́n kì í jẹ́ kí n ní òmìnira ara mi àmọ́ o kò sí ohun tí a lè ṣe sí i torí ohun tí a nílò láti fi bọ́ ilé wa ni fún mi gẹ́gẹ́ bí dj ohun tó ti ṣẹlẹ̀ sí mi bí ọdún mẹ́sàn-án tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo rò pé ó lè níbẹ̀rẹ̀ lóòótọ́ kò sóhun tó rọrùn ọ̀pọ̀ ìjákulẹ̀ náà la máa ń ní ọ̀pọ̀ àwọn èèyàn ló sọ wípé mi lè dìde láìsí àwọn ṣùgbọ́n mò ń tẹ̀lé ìran tí mo ní torí tí mo ṣe wà báyìí lójoojúmọ́ ni mo máa ń ṣe ohun tuntun láti dára ju ti tàná lọ ohun tí ó ń mú mi tẹ̀síwájú nìyẹn nínú iṣẹ́ yìí mo bẹ̀rẹ̀ bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí mẹ́rìndínlógún sẹ́yìn báyìí a ti ń ṣe dáadáa sí i mo tètè bẹ̀rẹ̀ nítorí mo rí àlá mi mo sì pinnu láti tètè bẹ̀rẹ̀ bí kò bá ṣe bẹ́ẹ̀ mi ò bá jókòó sẹ́yìn pé mi ò tí ì dàgbà tó bẹ́ẹ̀ ìyẹn náà lè ṣe àkóbá fún mi báyìí ọ̀pọ̀ ló mọ orúkọ mi DJ KY ṣùgbọ́n tí wọn mọ ojú mi. Another challenge that I faced was trying to. Ìdojúkọ mi ni pé mo gbìyànjú láti forí mi síta káwọn èèyàn lè máa fún mi lówó tó dáa nídìí iṣẹ́ mi gbogbo èèyàn ló ń wá DJ KY ṣùgbọ́n wọn ò dá mọ̀ ó jẹ́ ohun tó le fún mi láti jẹ́ kí orúkọ àti iṣẹ́ mi kó papọ̀ nǹkan tí mo fojú mi rí pọ̀ ṣùgbọ́n mi ò lè sọ níwájú ayàwòrán hmm, mo ti jẹ ìgbà tí pé mo ń kọ́ṣẹ́ yìí. <laughs> So, but the good part which I always tell people is, you know, I'm here today is because I faced through all that. I got here today ṣùgbọ́n èyí tó dára níbẹ̀ tí mo lè sọ ni pé mo wà níbí lónìí nítorí pé mo la gbogbo ìṣòro náà kọjá ó jẹ́ kí n lè tẹ̀síwájú sí i mo ti ṣe ọ̀pọ̀ àwọn ètò tí ó jẹ́ ọ̀kan lára àwọn ètò tó tóbi jùlọ ní nàìjíríà lónìí gẹ́gẹ́ bí dj mo ní ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ni fún dj mo ní ilé iṣẹ́ tèmi mo ní ọ̀pọ̀ nǹkan fún ara mi àwọn nǹkan tó dáa tí mo ní rèé tí mo fi lè sọ wípé mo ti ṣàṣeyọrí síbẹ̀ mi ò gẹ́gẹ́ bí ohun tí mo ti ṣe tán o ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ohun rere ni bí mo ṣe ń rí i náà ni mò ń borí rẹ̀ tó sì mú mi tẹ̀síwájú ní gbogbo ìgbà. I think. Um, bí a bá ń sọ nípa lílo copyright fi um, dáàbò bo iṣẹ́ wa ní báyìí bí nǹkan ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà à ń tẹ̀síwájú nígbà kan kò sí bí mo ṣe lè rí orin láti ọ̀dọ̀ olórin gangan. I could get song directly from artist. You know? bí kò ṣe pé a máa ṣe àkàálẹ̀ gbogbo ẹ̀ láti lò láti ọ̀dọ̀ ẹnìkan sí èkejì ẹ mọ̀ gẹ́gẹ́ bí DJ bí ọdún mẹ́sàn-án sẹ́yìn mo rántí láti gba orin ní ọ̀nà àìbófinmu àti láti lè máa rí ojúlówó orin gbà tí ó dára bí kò ṣe pé bí mo bá gbà láti ọ̀dọ̀ èèyàn kan léè tó dẹ̀ jẹ́ wípé ó jẹ́ ọ̀nà ẹ̀tọ́ ṣùgbọ́n lásìkò yìí nǹkan ti yàtọ̀ bí ìtàkùn ayélujára ṣe ń ran àwa díje lọ́wọ́. now the industry is growing and the whole social media. bákan náà ni àwọn olórin fúnra wọn máa fi ránṣẹ́ sáwa díje tààrà nígbà tí wọ́n bá ṣe tán wọ́n á fi ìtọ́kọ̀ rẹ̀ ránṣẹ́ sí wa. send us for the copyright copyright thing. lórí ìdáàbòbò iṣẹ́ wa láti copyright à ń bọ̀ níbẹ̀ nítorí ó yẹ kí àyè kan wà débi wípé bí wọ́n bá lo orin ẹ̀ ní ilé ijó àbí ní ibikíbi ìbáṣe ní orílẹ̀-èdè amẹ́ríkà south africa ibikíbi tí orin rẹ bá ti di lílò wàá rí ẹ̀tọ́ rẹ̀ gbà láti oyè ọ̀dọ́ dj tí ó bá lò tàbí ẹnikẹ́ni mo mọ̀ wípé àwa náà ń bọ̀ ń bẹ̀. wider and broader and is even helping us DJs when we put out our own music. ó ń fẹ̀ sí ó ń jì sí lójoojúmọ́ ó tilẹ̀ ń ran àwa DJ pẹ̀lú lọ́wọ́ láti rí ẹ̀tọ́ tiwa náà gbà bí a bá porin pọ̀ ó jẹ́ ohun tí inú mi dùn sí nípa àwọn olórin ilẹ̀ Nàìjíríà ní ọjọ́ iwájú. o lè rí ẹ̀tọ́ orin ẹ̀gbà ìyẹn iṣẹ́ orin ìlú tiẹ̀ your own music your own sound. mo ti tó ọ̀pọ̀ orin pọ̀ Tiwa Savage Davido mo ti ṣe pọ̀ pẹ̀lú wọn. Davido person. Put out a lot of music. Mo sì ti ṣe pẹ̀lú Tiwa Savage Ọlámídé àti ọ̀pọ̀ olórin. And a whole lot of artists. Bí Mr Easy, mo ní ẹ̀tọ́ tí mo gbà lórí àwọn iṣẹ́ wọ̀nyí, wọ́n sanwó fún mi torí orin ìlú tèmi gangan ni ṣùgbọ́n tí kì bá ṣe ohun ìlú tiẹ̀ o ò lè rí ẹ̀tọ́ gbà nídìí ẹ̀ ṣùgbọ́n o máa rí owó díẹ̀ gbà bóyá nígbà tí ó bá wà lóde àríyá ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí àwọn DJ lọ ṣiṣẹ́ lórí ara wọn ìyẹn ṣe pàtàkì. It's very important and right now I think we have tried for us DJs that báyìí a ti ń gbìyànjú fún àwọn DJ o ọ̀pọ̀ nínú wọn ló ń gbìyànjú láti dìlú mọ̀ká kò dàbí ìgbà kan tó jẹ́ wípé wọn yóò máa pe orúkọ àwọn ènìyàn fún àmì ẹ̀yẹ tí orúkọ DJ kò ní hàn níbẹ̀ ṣùgbọ́n wọ́n máa ń mọ rírì àwa DJ nǹkan gidi sì ni pẹ̀lú bákan náà àwọn DJ náà ti ń rin ìrìn àjò afẹ́ káàkiri ìlú láti polongo iṣẹ́ orin orílẹ̀-èdè nàìjíríà lágbàáyé. I'm traveling around the world to promote Nigerian music to promote African music. gbogbo DJ ló nílò láti ṣiṣẹ́ gbé orúkọ wa dókè kí wọ́n sì máa rí ọwọ́ họrí. o ò lè fún gbogbo èèyàn ní àmì ẹ̀yẹ a ní ọ̀pọ̀lọpọ̀ DJ ọ̀pọ̀lọpọ̀ olórin ṣùgbọ́n àwọn ènìyàn kan ni wọ́n lè fún nítorí wọ́n ti ṣiṣẹ́ tàbí wọ́n lẹ́tọ̀ọ́ sí i. àwọn àmì ẹ̀yẹ kan máa ń wà tí àwọn elétò àmì ẹ̀yẹ máa ń yan àwọn ènìyàn kan tí wọ́n lẹ́tọ̀ọ́ sí tí àwọn ènìyàn kò dẹ̀ ní sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tí wọn kò lẹ́tọ̀ọ́ sí àwọn ènìyàn á béèrè wọn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kùn wípé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ àmọ́ kò sí ẹni tí yóò lè tako ìdí tí ẹnìkan fi lẹ́tọ̀ọ́ sí tàbí bẹ́ẹ̀ is this is that. ó ṣeé ṣe kí onítọ̀hún máa ṣe ohun ńlá kan fún ara rẹ̀ kò sí àmì ẹ̀yẹ kan tí ó lè fún ọ ní ìtẹ́lọ́rùn tó ń fẹ́ o gbọ́dọ̀ jẹ́ kí o mọ̀ nínú ara ẹ wípé bóyá pẹ̀lú àmì ẹ̀yẹ tàbí kò sámì ẹ̀yẹ ò ń ṣiṣẹ́ takuntakun ó sì ń ṣe dáadáa lójoojúmọ́. Um, satisfaction that you trying you have to let you know that. o ní láti jẹ́ kí ènìyàn sọ fún ẹ wípé o dáa kó o tó mọ̀ wípé o dáa mo gbàgbọ́ wípé wọn ò lè fún gbogbo ènìyàn ní àmì ẹ̀yẹ àmọ́ kí ènìyàn mọ̀ dájú wípé òun ṣe iṣẹ́ dojú àmì. If I be song, play on my melody. On my melody.